ẹ a tún ti padà dé náà nìyẹn ẹ mọ̀ ẹni bá lọ ló bá bọ̀ ẹni bá bọ̀ ló bá kú èmi ò ní bá kú ẹ̀yin náà ò ní bá kú orí bó ṣe ń lọ láṣìwà ìbò ló ń gbà lọ bó ṣe ń lọ lórí ẹ̀dú bó ṣe ń lọ lórí ètò ẹ̀kọ́ báwo ló ṣe ń lọ lórí education èmi nìkan náà tún kọ́ o torí àgbájọwọ́ la fi sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù dórí wọ́n ní ká fọwọ́ wẹwọ́ òun ló ń jẹ́ kí ọwọ́ mọ́ mo nítorí ẹ̀ ló jẹ́ kí n mẹ́sẹ̀ síta ló jẹ́ kí n wá àlejò pàtàkì lọ akẹ́kọ̀ọ́ ni wọ́n àwọn náà tún níṣẹ́ míì tí wọ́n ń ṣe káàjọ fọ̀rọ̀ jomi tóró ọ̀rọ̀ kí ẹ̀yin náà kẹ́ ẹ lè mú nínú ẹ̀ torí a kì í mọ̀ òbí ọlọ́mọ a kì í mọ̀ yóò ṣọjọ́ ṣòro torí ẹ̀ ni mo yẹn ń sọ pé ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi dárúkọ yín fún àwọn ará yín. orúkọ mi ni owó tuntun yìí ẹ̀bùn olúwa Daniella. ẹ̀yin ẹ káàbọ̀ sórí ètò ẹ Yorùbá bọ̀ wọ́n ní ká lọ́wọ́ ẹni tá a pè tó jẹ́ wa ká lọ́wọ́ ẹni tó rí ni tó máni lójú tó ṣẹ́jú báyìí àwọn kan ní òwò bíi tá a wà adúpẹ́ pé a pè yín nílé iṣẹ́ wa ẹ sì jẹ́ wa ní o torí òpin ni lórí ṣọlá ẹ̀yin ẹ jọ̀ọ́ ní abala ẹ̀kọ́ ilé ìwé wo lẹ ti lọ àwọn ilé ìwé wo lẹ ti lọ ní pàtó bóyá láti ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ girama ilé ẹ̀kọ́ yunifásitì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ àkọ́kọ́ ní Holy Trinity Then my secondary school, I later went to Zodiac High School. Then university, mi mo lọ sí University of Education. Mo jọ ṣe chemistry ń bẹ̀. Chemistry iṣẹ́ káàpọ̀ kankan mọ́ nǹkan àwọn science student ayé mi o ẹyin ó dáa bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò mo fẹ́ kí àjọ máa fi ọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ẹyin kájọ máa gbé nǹkan sí nǹkan nínú ọ̀rọ̀ ni o kájọ máa yànnàná ẹ̀ lábẹ́ lábẹ́ ẹ̀yàn ó ní nǹkan kan tí èmi rí tí mo dẹ̀ fi ojú wò ẹ̀ àmọ́ kí n tó lọ sínú ẹ̀ ẹ̀jọ̀ ọmọ ìlúwò gan ni ní pàtó. Ah, ọmọ èkó lè mi o. ọmọ èkó àwọn ọmọ èkó dà. àwa ọmọ èkó dà. àwa ijó èkó ń kọ́. òun rèé. ẹ so ah. ijó èkó ti tún kúrò báyìí. bẹ́ẹ̀ni ó ti di báyìí. ẹ wo abalawo ṣe ń lọ lórí ètò ẹ̀kọ́ náà láwa níbi tá a ti máa máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ àlejò wa. ẹ ẹ kí ni ohun tí ẹ rò pé a lè ṣe tàbí kí n bẹ̀rẹ̀ báyìí pé ta ni kí a dá lẹ́bi lórí ìjákulẹ̀ tó ń kojú àwọn akẹ́kọ̀ọ́ ṣé akẹ́kọ̀ọ́ ni ká dá lẹ́bi ni ṣé àwọn olùkọ́ ni àbí ìjọba torí ta bá wò ó ó ní àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló lọ sí ilé ẹ̀kọ́ àmọ́ ìjákulẹ̀ ń pọ̀ who is to be blamed. some aspects àwọn akẹ́kọ̀ọ́ a máa blame wọn in the essence that most of them when they get to school ọmọ àmà ṣe nǹkan tí ọba rí àwọn peers wọn tó ń ṣe yẹn àwọn ẹgbẹ́ wọn they want to belong they won't go to lecture rooms <clears throat> they they go clubbing kàn ṣe nǹkan tí ó yẹ kó ṣe which is expected of them then secondly nǹkan tá a ṣe máa blame àwọn lecturers wa ìyẹn àwọn olùkọ́ wa òun ni pé àwọn míì kàn máa wá sínú class even I can remember that then when I was in school lecturer kọ́ máa wá sínú kíláàsì ńgbà míì ó jẹ́ máa fẹ́ frustrate effort students a kọ́ máa ṣépè fún gbogbo isted kò kọ́ wa ìmí jẹ̀kẹ̀rẹ̀ inú wọn ọ ti mọ̀ ọ̀gá ta ọ̀gá àtà owó aláàárọ̀ àpé then it has another sense pé government náà they are, needed to be blamed in the essence pé àwọn náà um, be security um, water light kò sí it is not efficient for the students láti fi kàwé so kí la wá ń sọ it is all aspect everybody needs to be blamed a kò ní láti ṣiṣẹ́ ká múra sí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ó dáa òun náà lẹ ti gbọ́ yẹn ká má máa bá òpó lọ ilé olóró ìwà akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ìwé lọ́nìkan lọ́ọ̀ka àkọlọ ṣe ọba ń bẹ̀ ìwà akẹ́kọ̀ọ́ tí wọ́n ní ọlọ́ọ̀kàwé tó jẹ́ pé bisigẹ́ sílẹ̀ mọ̀mọ́ ó ti yé yín kẹ́ ẹ mọ́ lọ láti ilé ijó kan délé ijó míì ẹ dẹ́kun ẹ̀ bá jẹ́ aṣọ́ra ṣe ká má fowó òbí wa jóná torí tí ìdí bá bàjẹ́ tonídìí náà ni ó dà ìwọ olùkọ́ náà tó sì jẹ́ pé ó wò pé ta ń fẹ́ mú mi sí ta ló tó yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ kò bá rántí o ìwọ náà bímọ àwọn tẹ́ ń kọ́ yìí bí àwọn náà bá di olùkọ́ ẹ̀kọ́ burúkú tẹ́ ẹ bá kọ́ wọn òun náà ni wọ́n tún máa kọ́ àwọn ọmọ yín padà ó wá di what goes around will surely comes around ẹ bá jẹ́ aṣọ́ra ṣe ẹ̀yin ìjọba wa ẹ̀bẹ̀ náà là máa bẹ̀ torí ẹ̀yin làgbà ẹ̀yin lọ̀gá ẹ ẹ bá wa nǹkan ṣe sí gbogbo kùdìẹ̀kudiẹ tó ń kojú akẹ́kọ̀ọ́ kò síná kò sómi akẹ́kọ̀ọ́ mi ìgbà tó yẹ kó kàwé kò síná iná jàǹgó ó ti rántí ayé ìgbà tiwa náà ń gbà wọn bẹ́ńtó la fi máa ń kàwé bó o bá lo kándù ó lo torchlight ojú sì ń relé lọ náà nu gbogbo àwọn nǹkan wọ̀nyí kò dára tó ẹ̀yin ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìbéèrè kejì tí mo fẹ́ béèrè lórí ètò ẹ̀kọ́ àwọn ènìyàn sọ pé education is the best legacy ẹ̀kọ́ ló dáa jù ẹ̀kọ́ ló ṣe kinní jù àmọ́ ní orílẹ̀-èdè wa tá a wà yìí ṣé ẹ̀kọ́ nìkan ó ti tó <laughs> um, though the saying goes if you are educated you get to mingle with àwọn èèyàn ńláńlá wàá get to meet àwọn èèyàn pàtàkì láwùjọ but nílùú ayínsìn i need ká tún kó kí ọmọ fi iṣẹ́ ọwọ́ kun education is not all. Certificates, not everybody is using their certificates. You need to go further. Like, be, when I mo rántí ìgbà tí mo parí secondary school, my dad actually advised me pé kí n lọ sí inú trade, n pé kí n kàn kàn kí n school, kí to gain admission. Though mo learn it perfectly kí to gain admission, but I still had the skills. So nísìnyí tí mo ti ṣetán tí kò jẹ́ si iṣẹ́ bí ó ṣe yẹ then òun ni mo ṣì ń fi pọwọ́ dà tí mo fi ń jẹun ẹyin òun náà lẹ ti gbọ́ yẹn ẹ mọ̀ pé bó bá jẹ́ mi mo sọ ẹ lè sọ pé àròyé ẹyẹ ìbáka pọ̀ torí iṣẹ́ ẹgbẹ́ kíké òun náà níṣẹ́ olóbùrò ká sọ̀rọ̀ náà níṣẹ́ tiwa òun lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa wọ́n ní ẹ̀kọ́ nìkan ò tó bẹ́ẹ̀ ni ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ lẹ́sìn lẹ́ẹ̀kan bó o bá gbójúlé wọn o tẹ́tán ni mo sọ fún ọ ìwọ tó o bá kà ní primary school o ti kàwé bóyá kàn padà lọ́bẹ̀ kọ́ ọ lọ tún kà ẹyin ìbéèrè tí màá fi kágbá ẹ̀ tá a máa wá jọ fi ṣe àwọn ìbéèrè kéékèèké nípa ètò ẹ̀kọ́ ìbéèrè tí màá fi kágbà ẹ̀hún náà rèé ètò ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ ti sọ pé ẹ̀kọ́ ò tó tán kí a wá iṣẹ́ ọwọ́ mọ̀ ẹ̀yin bí àwọn iṣẹ́ ọwọ́ wo lẹ̀yin wò pé ó dá o téèyàn lè ṣe pọ̀ mọ́ iṣẹ́ ẹ̀kọ́ bóyá tó bá kúrò ní class lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tó kọ̀ lè rárá mú mọ́ lẹ́gbẹ̀ẹ́ kó fi gba lẹ́gbẹ̀ẹ́ kó sọ́pọ̀ kó dòdìdì. hair styling ìyẹn irun dídì onídìrí eh, eh, eh, iṣẹ́ onídìrí then um, tailoring kéèyàn máa rán aṣọ amúnidára amúnidára àwọn èèyàn náà wà ń bẹ̀ then recently makeup ló ń jẹ owó sí tó jẹ́ pé àwọn èèyàn ń go but I won't say because people are rushing into it you too you are going into it so why don't you find something you are perfect in already nǹkan tó ti mọ̀ pé o ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ ó máa ń dùn mọ́ ẹ tó bá ń ṣe tó bá jẹ́ pé o máa ń fọṣọ pé inú ẹ̀jẹ̀ máa ń dùn you can turn it to a large, um, a large scale business so nǹkan tí màá sọ ni. òun náà lẹ ti gbọ́ yẹn ayé ìgbà kan ni wọ́n máa ń sọ pé àwọn aláfọ̀tà ẹ̀yìn wọn ò ríṣẹ́ ṣe àmọ́ ní ìsìn bẹ́ẹ̀ bá èkìní e, e, táwa náà wọ̀ yìí àwọn kan ni wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ ẹ̀yìn kò ń pọ̀ kó dùn kí wọn náà lọ́bẹ̀ oge orí ètò bó ṣe ń lọ lórí ètò ẹ̀kọ́ náà ni a ti ń lọ náà nìyẹn ẹ jọ àmọ̀ràn ṣókí ẹ láàrin ìṣẹ́jú àyà fún àwọn ọ̀jẹ̀ṣin tó ń wò wá um, àmọ̀ràn tí máa fún ẹ ní pé whatever you're doing make sure you do it best make sure people know you with what you're doing tó bá jẹ́ ń pé orin ló mọ̀ ọkọ jẹ́ káwọn ará ilé ẹ lè sọ pé ní báyìí tó bá kọrin áńgẹ́lì máa bọ́lẹ̀ tó bá jẹ́jẹ́ ń pé aṣọ náà ló mọ̀ fọ̀ kò sí tìjú ń bẹ̀ you can start from somewhere wàá fọṣọ àwọn mẹ́tẹ̀ wàá dẹ̀ fi powó sápò ara ẹ̀ ni so I think that should do. ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀yin jú àti owó tuntun yìí Daniella ń sọ lórí ètò bó ṣe ń lọ lórí ètò ẹ̀kọ́ ẹ kò ní jù báyìí lọ lórí abala bó ṣe ń lọ lórí ètò ẹ̀kọ́ ẹ kí n pàdé arábìnrin mi ẹ ká tó máa dágbére fún yín pátápátá pátápátá pátápátá bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ ẹ má gbé kúrò ń bẹ̀.